kó bẹ̀ alára gbàyídá alára keep blowing ọmọ ìyá mi gbogbo èyí àwa nífẹ̀ẹ́ yín bí báyìí o we keep we keep following you we keep loving you you can. ah i don't know wetin mi ò mọ tí mo lè sọ ọ́ ẹ máa ṣáà kò ní bàjẹ́ hmm? ẹ̀yin dẹ̀ máa ṣe nǹkan ò ní ṣe yín. Ah, ah, ah. alára náà ni. tí mo bá ló tún ti ń ṣẹlẹ̀ ẹ má wulẹ̀ sọ̀rọ̀ jù ẹ kàn béèrè pé níbo ni location tí mo bá sì níná jó lórí omi ẹ má wulẹ̀ ṣe wàsíwísù ẹ kàn ní kí n lọ búrẹ́ wá fún yín ni bí mo ṣe wà yìí mo tó ti wà loaded nítorí pé mi fẹ́ disappoint ẹ̀yin tèmi nínú ayé ẹ wá gbá lára mi gan nífa fàláìtàláì bíi ti wèrè kan ọ̀dẹ́lẹ́yẹ àìsáyà lórúkọ mi tí gbogbo yẹn mọ̀ sí jẹ́jẹ́ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ pọ́lọ̀ bá mi ní fún mi lára tèmi dà ọ̀nà àròtọ̀ láti gbé ìgbà lórí ètò fún ti tòní nítorí pé gbọ̀ tó yọ gbòsí yọ ọ̀dẹ́lẹ́yẹ àìsáyà bó wù mí màá tó gbàrin ọ̀nà méjì yọ ibi gbogbo ló sì tún wá gbalágbára mi ọmọ lẹ́nìkan láàyò gbà ó yẹ ẹja gbéra lórí ètò ọmọ ìbá náà pé dotman ó bọ́ sórí atẹ́gùn kó wá educate àwọn tèmi nínú ayé ṣé ẹ ti ṣetán ẹ bá ti ṣetán a jẹ́ pé kájọ gbéra wa rìn nìyẹn ó yá látàgbọ̀n bíi let's go. Boy, Kuchert, kill this beat for me. Dotman Kuraja, Akuna Matata, I will ọlọ́run ni kò súnmọ́ ní ẹ̀kọ́ pé níṣẹ́ ni kò tẹ pa mọ́ òye rojọ́ káàkiri àdúgbò lójoojúmọ́ wọ́n ń bá ẹ sọ́ọ̀sì ojú òṣù ló tún mọ́ o mọ̀ ju kó máa báyọ̀ jà lórí Twitter ìwọ ló kọ́ sìjà láàrin Paul àti Peter ẹ̀yin ló dé fi làpẹ̀ tó bá rẹni tó ńlá torí pé o sí onísìnófóbì o ti gẹ́bọ gẹ́bọ o ti ṣoògùn o ti lọ wẹ̀ ní odògùn o ti sáré láti ibà ti bàdí ẹ̀jẹ̀ ìṣó kékeré ló fi bàdí ẹ̀jẹ̀ lórí bó ti spoil o ti bàjẹ́ gbogbo dédé náà ló fi ń tọrẹ wọ́n ń bẹ́ ẹ lábàá ọmọ kẹ́dẹ̀ ó tún gbòójẹ àwọn tó ń fún ẹ lóúnjẹ ògé wọn jẹ àwẹ̀ ọ̀rọ̀ rẹ ò gbẹ́bọ kò dẹ̀ gbájọ́ lórẹ́jà tí ó kù kò lè ká kó ọwọ́ tó bá dilẹ̀ ìyẹn gangan lè ṣùn yá ló tó bá ń gbére kọjá ìwọ ni kò tètè ṣáájú àwẹ̀ ọ̀rọ̀ rẹ ò gbẹ́bọ kò dẹ̀ gbájọ́ lórẹ́jà tí ó kù kò lè ká kó ọwọ́ tó bá dilẹ̀ ìyẹn kò ní jù báyẹn lọ ìwọ ni kó fọgbọ́n dà jẹ́ ẹ̀sìn ẹ̀ kó o tún wá fòye gbè ẹjẹ máa lọlé ọ̀ọ́dẹ́lẹ́yẹ àìsẹ́yà lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí jẹ́jẹ́ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ pọ́lọ̀ bà mí ní fún mi lára tèmi dá títí dìgbà míì tátùmọ̀ pàdé lórí ètò ire o ire gbàǹgbà. Thank you.